weeks pregnant. oh my god. ìgbín àti karahun ni ìyàwó mi tí mi bá fa ìkarahun àtẹ̀lé ìfẹ́ ẹ̀rín àti àlàáfíà ni àjọ máa fi ń lò lójoojúmọ́. after you sir. What? Dead! ọkọ Please, I need you to please Joe. Joe, help me jọ please help me. I don't know why this is happening. It's so strange to me because I can't bá kú. ẹ máa wo bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ó máa láyà kù àyà máa kù ẹ ẹ dúró lọ ṣé ìwọ ti gbàgbé pé ajákájá tó bá wọlé tẹkùn ó ti di dandan kó fẹ̀jẹ̀ òun. amen ìgbẹ́kùn lè mọ gbẹ́dmọ́dà gé ẹ lọ kò gbọ́n kankan mọ́. Let's go. birthdays at the booth. I don't want to see you anymore. Cool. This is what we share. Go! Go!